mo dúpọ́ fún contribution àgbọ̀dà àbẹ́lẹ̀kà àkàràrà àwùjáfún ààrẹ ní àwa láti uh, àdúgbò kaná tó máa rí wípé ọlọ́run sọ́wá ní lérí àgbọ̀n mọ́dúnà uh, àwọn nǹkan tí wọ́n sọ bí wọ́n sọ bá ń gbàtà àbẹ̀rẹ̀ gàdí tí wọ́n wá padà wọ́n dùn bá bẹ̀rẹ̀ uh, submit sí nọ́mbà tí àwọn dr kàdìdì wọ́n fún mi lánàá wípé bóyá ká bẹ̀rẹ̀ láti 2 so kánípa báyìí láti 2 lè títí di astrid àlejò bóyá àbájẹ̀ ní chance àti ability àti extend bátà orí tó ọ small ìpínlẹ̀ unfortunately àyè àìbẹ̀rẹ̀ náà ọlọ́run bá ti wọ̀ nínú wa àṣà àgbèṣe ṣẹ́yìn wọlé sọ wípé àwọn ti ní ohun àkàmúdàlà àmúdàlà ní ìjà wọn okay opinion wípé ìdí àtìdẹ́ta ìdíjọ́ ìdíta àtìdẹ́ta ọ̀nà lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tó máa jíò dídá àwọn ọ̀rẹ́ sábẹ́sì mi àti tó kọ́lá ìṣẹ́lẹ́gá àìsọ́lá àrí àjọyọ̀ àmẹ́mọ́dà so ìgbìmọ̀ ti tẹ́bá lọ ká ìwé people like Professor Hawkins àpapọ̀wá lẹ́ẹ̀ka ìwé Professor Ọláìwọlá àmọ́mọ́dà yóò rí wípé orientation àwọn burúkú èèyàn kò sí kàtí lórí kéjì mọ̀ sọ̀rọ̀ yìí tẹ́bá invite somebody from lẹ́gbẹ̀ ilé Ifẹ̀ wọ́n ní ìdìkọ́ the same discover topic table discuss yìí yóò lè discuss it yóò yàtọ̀ lókè because I'm responding from my own upbringing somebody tẹ́ pé ní Ìlọrin ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀sí eh, Ìlọrin ló ti dúró ọ̀hún ṣòlẹ́yìn ìgbé mo ní sára ṣùgbọ́n àwọn bọ́ọ̀lá ìṣẹ̀ àwọn fẹ́ǹsì nílẹ̀ Yorùbá ìṣètò mo gbélé rẹ̀ Yorùbá fún ìrùn gbílẹ̀ ìwọ́n tó sì kalẹ̀. Báyìí òun gbílẹ̀ ìwọ́n ní pàtẹ́ láàyè. Adóbìlẹ̀ Haúsá, Adóbìlẹ̀ Haúsá tó ní pàpọ̀ ìlẹ̀ fún ọmọ ìyẹ̀ mọ̀ lórí Saudi Arabia. So, àwọn yìí máa ń ṣẹlẹ̀ káàdì bá wà. Wọ́n ti rí ìjọba máa ń méèkì expression náà, wọ́n ní ìwà lẹ́sìn, ẹ̀sìn ni wà. Ọ̀ọ́ wọ́n ní ọ̀pọ̀ lẹ́sìn ọ̀pọ̀ ni wà. Ìkíńtí káyọ̀ náà bá wọ̀ wò yóò rí pé kàtà ń pọ̀pọ̀ rẹ̀ sí ìpọ̀pọ̀ rẹ̀. Ìkọ́ni ọba ọ̀nà àlùkọ́wà ìdí àyàwó yìí pé ní nínú ẹ̀lẹ́bí náà pa ọlọ́wọ́ kò lọ lọ́wọ́ fún mà. Àwọn ọlọ́mọ kéwú fún mà àwọn súnmọ̀ ìpẹ́ ní pé something must come forth yẹ́nì lẹ́yìn láti ẹta pé ṣe lé yòó yóò dẹ̀ wá kẹ́ ilé tí wọ́n gbé ní ìyẹn tó kọ́kọ́ ní ọkọ̀ ní mání kò ní mání ò translate bẹ́ẹ̀ ní ìsìnkọ́mà àwọn ti ti ìsìnkọ́mà lókè ayé àbí ọ̀tọ̀ bẹ́ẹ̀ dẹ̀nu hadith abu amr tí ọlọ́bà ní sọ̀rọ̀ sọ́nà yìí pé ní ó ní Allah al-Alamu Rayoc. Sọ just a word from a sentence nínú Islam ní èsì ní bí ẹlòmí ìmá lẹ́yìn rẹ̀. Tí a náà bí yìí fún, ọ̀lá àlàkálẹ̀ fún àmántù bèlá. Then, súnmà ìsẹ́fẹ̀. So, our part of it is that láàrin ọmọ ìrírí láti ti kọ́ ọmọ ṣẹ́rí ká máa kírun ká máa lọ sí ìpùgbà simple because now ní tàwà ní ìpìlá òmìnirí àwọn ní ìpìlá òmìnirí a rí pé lọ́sì tó àtún ọlọ́run tó jẹ́ ká kábàjá ọlọ́run gbà ní ìpìlá wa a rí tó simple lára wa bọ̀ káwá àpọ́ǹtì èèyàn ní coordinator or chairman ní local government or commissioner or minister kó mọ́ wá kọ̀ǹtó pẹ́pọ̀ ló ní ọ̀gbọ́ owó tó bá wú lórí tó bá lò rí lórí tó bá rí bọ́ọ̀lù lórí pọ́ọ̀tù ẹ̀rọ pé ṣẹ̀dọ́ ní pẹ̀lú ọba níbi ilé ṣe o kejì jáde kó ní èdè káàbọ̀ fún pẹ̀lú wa abátòrò pé àbí máa lọlé ní sáàdérò àdérò àti nílò pẹ̀lú wa báyìí bọ́ kí máa wà lọ́fíìsì pé bí i commissioner for finance kò ní orí ìtàbí gbogbo kwara náà àti owó yìí púpọ̀ àwọn ọ̀rọ̀ ayé ó ń bẹ̀ náà àyíwá àwọn ọ̀rẹ́ náà ní tírílíọ̀n máa bẹ̀rẹ̀ máa ẹwọ̀n ní sọ̀rọ̀ ó kí ọ̀rẹ́ náà rẹ̀ mo ní máa ní sọ̀rọ̀ ó yọ yóò mú wọ́rọ̀ là àwọn ọ̀rẹ́ náà náà ìfòyọ̀ tó ọ̀rẹ́ náà kò ní bí i tí ó padà ọdún tó bẹ̀rẹ̀ ìlú mi ìjà mọ́tàbí mọ́tàbí ń sọ̀rọ̀ lórí ìṣèkọ́ àti olùdíyẹ. So now níbi àwọn dáké fẹ́ human rights ṣàpé ìta àbẹ̀ níbi top of human rights. Mo lọ sí jìdá ìta top of human rights lọ́ọ̀mù ìfẹ́lẹ́ lọ fẹ́ fẹ́ fẹ́ pè mọ́ ìtumọ̀ ọ̀rọ̀ àwọn ẹgbẹ́ àgbà. So ìta àwọn ọmọ ìlú wípé àwọn Muslim ìdílé wò wípé ìnàdínà ẹ̀ńdà wáyé àlè Islam ẹni kàkọ́ sí ọlọ́run nípa wọn lẹ́yìn islam yàrá kejì tó yíò ẹ̀dá ọ̀pọ̀lọ fẹ́ràn torí àbùkù rẹ̀ àwọn àwọn islam ti wípé táwọn bá ń ṣe ní gúrùpù islam wọ́n to do not belong to them you are not a true muslim islam or religion ìsìlámù kọ́ wa ní ilé ìjọ ẹni fáwọn ọ̀rọ̀ wá láti lọ wọ́n láti gbọ́ ọ̀hún ti ń pèké lẹ́yìn tí ṣé kàmọ́lù máa fi kúrò sí ṣé ká ádámù ọ̀rọ̀ àti ìjọ àti gbọ́ ọ̀hún ṣe ń pèké lẹ́yìn ibi ṣé ká ádámù tí ó ń láti gbà yí pé ní àá kàmọ́lù nìkan wọ́n pè wọ́n ṣe ti ní ọkọ̀ ọ̀hún kan so bí onímọ̀ ní máa ń ṣe àwọn lónìí bá bá yìí pé ní once you are not somebody you are not you wọ́n kò kọ́ wa ní eléyìí but I think both years ẹ̀rọ bí mo máa kà àwọn tí wọ́n ń wá ìsopú ẹ̀ tí wọ́n fẹ́ pa fún ìmọ̀ kàtí lọ́dọ̀ àmọ́ náà so kí ló fà wọ́n trust ẹ̀ pé a eléyìí is for somebody so àwa náà ká jẹ́ ọ̀dọ́ ká jẹ́ ọ̀dọ́ tọ́lọ̀ ní kí tọ́lọ̀ ní ọlọ́run ní atẹ́kùn atẹ́kùn òdúró fẹ́sẹ̀ wa ẹ má jẹ́ kí a rí àwọn àgbẹ̀ gẹ́gẹ́ bí mo fẹ́ mi nìyẹn. àyà àtẹ́kùn bá ti rántí rẹ̀ pẹ̀lú ọlọ́run àwọn fún àgbà yẹn kàdá ní ká kọ́ńtọ́m ní fábílì ọmọdéjọ́ ayé. ní àwùjọ tá a lọ bá tà òun náà ní sọ́kámọ́ ìrẹ̀lá wa tán then aláfíìsì lọ náà bá tẹ̀rí òtẹ àdáwò wa inú àkílẹ̀ bala ní sáàmù kí ọba nínà ẹgbẹ́ ká tó kẹ́ kékeré fún àwọn títà ọdún ilé mẹ́lẹ̀ nìkan lẹ́yìn gbẹ̀tàwà ní sàwọ́jú sáàmù ká sí lábọ́ ọdún àwọn ti dé ọ̀pọ̀lọpọ̀ lé ní sẹ́gun lèmi gbogbo ìwájọ́ àlejò tó lọ sí àkàlẹ̀ mo ti àlàáfọ̀dọ̀ yìí láìmọ̀ ìgbà lálàrí lálàrí mọ́tínú rí sáálà ìfẹ́ ọmọ yìí gbà láti rẹ̀ sí pẹ̀lú ọjọ́ ìwọ̀n títí tàbí sí pẹ̀lú ọwọ́ mọ́tínú rí sáálà ṣẹ́rí mọ́tínú rí sáálà nígbàlá ẹ̀dú ọ̀nà bọ̀ ẹ̀jẹ̀ kábùlẹ̀ sọ́rí láti sòkákà àlèmọ́tínú tẹ́yìn yàtà wà nígbà òwúrọ̀ wàlámà ṣẹ́kẹ̀ ìsìlámù gbàtó tó ń lóyìn lábẹ́rún ìsáàlá ó ní mọ́kànlá kọjíyà rẹ̀ etí mùsùlùmí táàbá ní rẹ́fẹ́ǹsì mi lẹ́yìn mọ́kànlá kọjá bí àti sẹ́rẹ̀ kẹrẹ wá ní ìdàkọ̀fásíwò tó tó wà ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà a ti fi demarcation sí káàkiri líìpù àti tó wà ní àpọ̀lẹ̀ ṣùgbọ́n lọ́mẹ́lẹ́mẹ́lẹ́mọ́dà I appreciate the comment. You appreciate the comment. What do you mean? Ẹ̀hẹ́, a ti bọ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́mọ ẹlẹ́sẹ̀rí lára gẹ́gẹ́ wọ́n sọ náà nì. Ìtàwọ́sẹ̀ ní pé látara alébù, ẹlẹ́ẹ̀kejì wípé kìkì lọ ní wọ́n so àlùfà, ẹlẹ́ẹ̀kẹta wípé ní pé àbá kan ó representative a one thousand uh, group of people. So ọ̀nà tèmi èyí ò lè fúnkẹ̀ mo ní nípìnlẹ̀ èdè èdè lábáwá èdè Yorùbá ni so and ìrẹ́lẹ̀ nìkan ìrẹ́ sáti nínú èdè Yorùbá and ìfàtà mẹ́ta sáti ní Arabic nìkan ní èdè Arabic gbogbo pẹ́lú lábáwá ọgbọ̀n kékeré gbogbo ìṣẹ̀rẹ́ àmì ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ láwàlẹ̀

don't know Ọládìsí I have a senior brother Ọládìsí law school Abuja okay ní ìbàdàn làwọn náà So, ẹ̀rù ṣàtúntọ̀ nípa àwọn ìmọ̀lẹ̀ àgbà ọmọ ìmọ̀lẹ̀. Wọ́n pèsè máa mú ẹ̀rù tí kò ọ̀fẹ́ tó fẹ́ òfin òfin òfin àwọn tí wọ́n ń mọ̀ láti jẹ́ ìmọ̀mù tí ọlọ́run ṣàkóso ọmọ máa wà àwọn tó gbọ́ ìlú yìí dáadáa àti ìlú wọn níwájú tó bá ń yan àwọn ìmọ̀mù kí mú àpẹẹrẹ tọ́wá ní ìbàdàn wọ́n ti ń jọba níbàdàn àwọn ìgbìmọ̀ igun méjì lórí ẹ̀gbọ́n ìwádìí. Complication náà ó sì máa ń wáyé ọ̀nà owó la fẹ́ gbà nílẹ̀ Yorùbá tó jẹ́ àwọn káàbọ̀ ìwádìí tó wọ̀n lẹ́gbọ̀n ìwádìí túmọ̀ jẹ́ tó pọ̀ sí tó pọ̀ dé ìtú ẹ̀rí àwọn tó yẹ ìbéèrè ńlá ni rẹ̀. Mo sísẹ̀mù Ìbàdàn, I can't play that with my dream, so it's not my problem ọ̀gbọ̀n ní àwọn ọ̀rẹ́ báyìí time to friend i just report seven and fourteen wey and àwọn náà sì ní àwọn náà lára àwọn tó láì làwọn náà so gbogbo pé túrú àpòkì bẹ́ẹ̀ pẹ̀lú ọgbọ́n ní padà lòwé padà parẹ́ sọ̀rọ̀ nínú pé ká máa fẹ́ tó competent jẹ ìmọ̀ yóò yóò padà parẹ́ lọ́rọ̀ bá lẹ́ni káwọn tó nípa kò ṣe nígbà wọn èmi ò lọ sí bí wẹ̀ ní o àwọn mú ìmáàmù nígbà bẹ́ẹ̀ mú ipò náà ni àdókè sẹ́nu mi ọ̀ kẹ́nu bí òun wà bọ̀dù wọn máa bẹ̀rù aburú àwọn kan sọ gẹ́gẹ́ bí ìgbọ̀n kẹ̀kẹ́ náà wà lọ pé ráwọn àbúrò amúdà tí ò ní kẹ̀ máa kọ̀ orí jẹ̀ wọ́n wọ́n jẹ́ ẹ̀dọ́

lọ́gbọ́nà pẹ̀lú tábọ́ọ̀lù ìgbàgbà àti ètò mọ̀lẹ́kẹ̀ẹ́ nígbà tí àwọn tó jẹ́ onímọ̀ tó ń fi lọ àwọn kan tó ń kọ ní ìlábáwá fẹ́ sí ìgbẹ́ tó ti ìgbà ìpẹ̀lú àti ìgbà tó ti tàbí ètò àtúntà tó jẹ́ tó ti wọ́n parẹ́ fún ẹ̀kọ́ ìjẹun tó ti nǹkan lẹ́la àti ìsìlámà lọ. Thank you aláwọ̀ sàn àwọn àbá ní ẹ̀sàn ìlú tó bá gbọ́ commission ẹ̀ẹ́ mẹ́rin wíńdẹ̀ is a very good idea pọ̀tá bá wo àyà àdẹ́jẹ̀ gáàpù fáwọ́bà àyà bóyá 122 máa bá ní ọmọ ìlú náà lèyàn tí ó ká pàtẹ́lì fáwọn láàrín àbáwọn ìfúnni tó ní pàtẹ́lì fáwọ́bà tó nínú ìyẹ̀tàfáwọ́ pípé ìlú ìlú fáwọn ìfọ́jà rú lẹ́yìn làálà yàrá ọ̀nà méjì náà ni àbójú ọ̀nà àkọ́kọ́ kò ní pé láyé àwọn àkàtí wọ́n ti fóòtù fún islamic scholarship gẹ́gẹ́ bí àwọn brothers ní àwọn sisters tó wà ní àwọ̀bí àti àwọn ìbòmí náà that approach is very good approach ẹlẹ́ẹ̀kejì kò ká máa rọ́ ń Islamic heritage into different languages, either English or Yoruba. Àwọn ẹ̀sì are ilé you, but Kẹgbọ́nà translation you yóò àtìsì. But our follow and you say who is the translator and how competent is he or she in nínú language because uh, curriculum ni pé and tó fẹ́ tó fẹ́ translate anything from either uh, Arabic to Yorùbá or Arabic to to to English lọ́pọ̀ ní àjípẹ́ tí you gbọ́ èdè tó lè sọ no wọ́n gbọ́dọ̀ my psychological bad language not that I can speak Yorùbá no you must know the psychological and philosophical of your language for example now ẹkùjọ́ mẹ́ta wọ́n á fẹ́ tún àyà ọmọ lọ kò fẹ́ tí ó wọ́n múlé mẹ́ta fílápá wa ìsáàgbọ́nà lè fi ẹ́ náà ìdára tó ti ní ọ̀gbọ́n tó wọ́n bọ̀ báyìí ní ẹ́ it's been three days òyìnbó ìgbà it's been three days it's five of time òyìnbó jù bá a gbé káàdé tó sí lágbọ́wọ́ a lè pé ní àtàlẹ́wọ́ pàdé mú àbí àyàmú sọ̀rọ̀ náà tó kò ṣe tábà fẹ́ tó bá ti ṣe ní táàtù ẹ̀kújọ́ lẹ́ta sí ilé èdè lágbáwá ni ìfìlágbáwá ó lò tí ó ń mà sí ẹ̀kújọ́ lẹ́ta but kò ní jẹ́ yóò máa jẹ́ expressional meaning gẹ́gẹ́ bí tàbí from eh, wife during some time or something like that but tí ẹ bá wá ń kà ẹjú wá gbọ́ èdè méjì rẹ̀ pé àpáyà níbi ilé máa rọ́ǹkẹ̀ gbénú ẹkújọ́ mẹ́ta ọ̀nà tú lébi ló tú ti lára problem tó wà ní ìgbèlénu ní ìfẹ́ mọ́ṣẹ́ àwòrí àwọn ìfàmẹ́jọ́ ìgbà táwọn àgbà nílé jó táwọn ìgbìyànjú pé káwọn àti ẹ̀ẹ́dùn kápa àwárójú àpàlú lọ́wọ́ ní eh, àwọn olóléèwé àwọn ọmọ ọgbọ̀n lẹ́sàn rí tí ó náà ní àti ṣùgbọ́n tí àwọn àti ẹ̀rẹ́ gbìyànjú ká ní ìfọ́nbọ̀ àbájọba ládùúgbò àwọn tó lọ ilé kéwú mi àwọn tó lọ jẹ́ ẹ̀fẹ̀ nígbà náà tó ká náà tẹ̀ máa rí ìgbà wíjẹ́ tó kọ̀ àwọn náà làwọn olùkọ̀ náà nínú àwọn ìgbẹ́ náà wíjẹ́ pé ẹgbẹ́ most of us ní láti ta náà ni bóyá láti sẹ́gun ìtàgéèdè ó kọ́ wọn lọ máa ń ṣe tọ́ọ̀bù ṣẹ̀ríà ní àwọn oṣù ìsánitọ́ ìsinmi tí ó máa wúlò àwa náà kà létà rọ̀ ọ̀tọ́lọ́ ń ká lọ bá láti rí oge ní tí bá fi kọ́pì tí mo kà tí mo ti bá yóò kọ́mẹ́ntì lókè agbára bẹ láyé ìjọkùn wọn tí wọ́n lè lè pẹ̀lú ìṣẹ̀ òyìn náà ló pé ní mistake pépé intentional o wọ́n mú ẹgbẹ́ ni wọ́n rẹ́ńdà àníbóyè ṣe ìgbébí competent Nigeria náà ẹ̀ ṣẹ́nà wọn jáde language wọn ìfọ̀mù India ọmọ India ni wọ́n ìwọ́pì Nàìjíríà Nigeria Nàìjíríà ni wọ́n ṣe ìwé tó ó ní gbádùn ní kí àwọn gẹ́gẹ́ bí ọmọ ajé tí you know pé my own personal opinion my own personal opinion ni pé à ń encourage káyọ̀ ló máa she, bọ̀ she kò gbọ́dọ̀ kò gbọ́dọ̀ pa fẹ́rùlà bí káyọ̀ lè kí ó ana lè kí ó bá wọn gbé ní ìdí kí ó ṣe Adam Rahim Ọlọ́rọ̀ àwọn abẹ́ ẹ̀kú bàbá náà tọ́lọ́ ní tí ó pọ̀ mọ́ kí ó ní wọ́n wà ẹlọ́pọ̀lọpọ̀ balẹ̀ ṣùgbọ́n bá ní pé bàbá rẹ̀ ní pẹ́lẹ́pẹ́ ẹnìkan ò kàwé ẹ̀yìn bẹ́ẹ̀ kàwé ọba ti kú òtẹ́lẹ̀ lọ́bọ́ tí ó kútọ́ ni lọ́bọ́ tí ó kútọ́ ni tó bá pẹ́ ọwọ́ ògbìmọ̀ ni so kí ni àwọn ní òye mú jáde lọ́nà ní mú jáde ní ìṣúra so ọ̀nà mẹ́ta àwọn òrùka ló kábíyànjú káwọn náà kéwú dáadáa díẹ̀ díẹ̀ ká máa sọmọráìsì ẹ̀ fún àwọn èèyàn tàbí original translation then àwọn existing translated books wọ́n ní di àwọn ọ̀pọ̀tẹ́lẹ̀ pọ̀ tó pọ̀ so these are three approaches ọlọ́gbà ara nìkọ́ ọlọ́gbà ara nìkọ́